الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على خير لخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين ما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة عامرة السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته àtìkẹ́sìkẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí àtìkẹ́sìkẹ́ ọlọ́ọ̀bá kọ́lọ́ọ̀bá alẹ́ àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó ń bá fi ṣe rẹ̀ kọ́ ti dókè di ọjọ́ ẹ̀san a tún máa tẹ̀síwájú ní òní yìí pẹ̀lú àna ọlọ́run bá fún ọba àsìkò tí a bá ní láti fi jẹ́ pé kọ́lọ́ọ̀n jẹ́ wúlò fún wa a fẹ́ máa sọ̀rọ̀ nípa fálò husnul khulqi ọlá ti ń bẹ fún kéèyàn jẹni sí ìwà rẹ̀ ọ̀dà èyàn èyàn mi ohun tá à ń pè ní ìwà nǹkan kan tó ṣe pé ọlọ́run bá ní máa ń jogún ẹ̀fẹ́ dà èyí fowó rà tó bá yẹ kéèyàn bá máa ń fowó rà ni èèyàn bá gbọjà lọ́kọ́ lọ ra ohun tá à ń pè ní ìwà ìwà sì níyì kì í ṣe pé mo jẹ́ àfà lọ́lọ́run bá máa fi jogún wà fún yẹn kì í ṣe pé mo jẹ́ aláàjì lọ́lọ́run bá fi máa jogún wà fún yẹn bẹ́ẹ̀ ni kì í ṣe pé mo jẹ́ aláàjà kódà kì í ṣe pé mo jẹ́ ẹlẹ́yà àti ń bojú bá balẹ̀ fẹ́ máa fi jogún wà fún yẹn tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn tá a kà sílẹ̀ yìí ni wọn bá ní ìwà níwà wọn bá da ṣùgbọ́n à rí nínú wọn ìtọ́jú àfà tíwà rẹ̀ da àṣírí táwọn wa tíwà rẹ̀ kù díẹ̀ káàtó àǹrà làájì tíwà rẹ̀ da àǹrà ẹni tó yẹ pé ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ni àǹrà làájì ẹni tíwà rẹ̀ da àṣírí ẹni tó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ni là ń rí àwọn mohat almantakibat almantakiba àwọn tó yẹ pé wọ́n bojú tó yẹ pé wọ́n bá ẹ̀sìn wọn débi pé wọn fi ìhòòhò wọn kankan hàn ṣùgbọ́n síbẹ̀ náà à ń rí inú wọn tó níwà àti rí wọn tó yẹ pé wọ́n ṣàfẹ́kún ìwà ló fẹ́ pé ohun tá a máa gbéyẹ̀wò lónìí ìwà yìí ó ṣe pàtàkì gan ó ṣe pàtàkì fẹ́ni tó jẹ́ ọmọ kéwú ó ṣe pàtàkì fẹ́ni tó jẹ́ àfà kí lànà bí Muhammad sallallahu alaihi wasallam kí ló sọ nípa ìwà kí lọ ọlọ́run bọ́ba àlékè ọlá kí ló sọ kalẹ̀ fún oúnṣe ọlọ́run tí ó máa jẹ́ àǹfààní fún àlè ọmọ yìí nípa ohun tá pè ní ìwà bóyá látara bẹ́ẹ̀ ọlọ́run bá lè ní pé ká mú okun èyí tí ọlọ́run ti ní ká jogún bá látara àwọn òbí wa tàbí ká jogún rẹ̀ látara àwọn tí ikú wọn rè wá tàbí ká jogún rẹ̀ látara àdúgbò tá a gbé tàbí ká jogún rẹ̀ látara àwọn ọ̀rẹ́ tá a bá rìn látara ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run lè lò ń sábàbí láti jẹ́ pé ká tó mú kún ìwà wa tí ọlọ́run bọ́ba àlekẹ́lá tí ó wá ṣe wá lẹ́nu tó yẹ pé mùsùlùmí tó ní ìwà ọlọ́run bọ́ba àlekẹ́lá sọ fún ànábì Muhammad sallallahu alaihi pé wa innaka la'ala khuluqin azim ìrẹ́ ni ẹni tó yẹ pé o ní ìwà ìwẹ́ni tó yẹ pé ìwà ń bẹ pẹ̀lú rẹ̀ ìyẹn pé tí ẹ bá ń sọ pé òun ní ìwà sí bí wàá ṣe fẹ́ tó ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yìn yẹn mi ẹjá lọ mọ̀ pé lára wa òun náà ni kasdumule gaiz ní sifati musilin kéèyàn máa gbébinú mi lára pé ìròyìn àwọn olùgbà ẹni eré ni ìròyìn pé yẹn níwà náà ni ọlọ́run bọ́ba àlekà sọ pé wàlẹ̀ kazimin ẹlẹ́gọ́ ìzọ̀ wàlẹ̀ àfin aninas àwọn tó máa gbébinú mi tí wọ́n sì ń sàmójúkọ̀ fáwọn èèyàn wọ́n lọ́wọ́ yóò fẹ́ bọ́ọ̀lì musilin ọlọ́run bá lóhun nífẹ̀ẹ́ sáwọn tó máa ń ṣe dáadáa ìyẹn ni pé yọba bá ń gbèbí inú mi tó sì jẹ́ pé ìmọ̀ ń ṣàbójúkò fáwọn èèyàn lára àwa dáadáa ni tá a fẹ́ jẹ́ ká mú mọ̀ nínú sẹ̀mí ayé wa bákan náà ó sún lọ fọlọ́kì sábàbù mi náà sábàbù ìdókò jẹ́nà tí yẹn bá níwà tó da sábàbí kẹ́hìn tí máa jẹ́ kéèyàn ọ̀rá lùjẹ́ náwọ̀ àfáà tó mìíràn ló gbé jáde pẹ̀lú sárẹ́dì rẹ̀ tó ń sọpá dé sí i dáa àfáà wa bó rírọ̀ òun ló gbà wá ó ní pé ìlà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ràn àlùjànnà wọ̀nà faqala taqwallah wa husnul khuluq ànábì sọ pé ìpayọ̀ ọlọ́run ọba ni o àti ìwà dáadáa ìyẹn ni pé tí yẹn bá páyọ̀ ọlọ́run ọba tó sì ní ìwà nínú àwọn kan tó gbé ọ̀pọ̀lọpọ̀ wọ̀ àwọn èèyàn wọ àlùjànnà lélẹ́yìí wà ìyẹn ni pé kéèyàn ní ìwà ohun tó fa okùnfà ní kéèyàn fẹ́ràn àlùjànnà ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ti wá bíi pé ọ̀sùn ìlànà akitari mọ́ yóò dé wọ́n sì bí náà pé kí ló fa àwọn nǹkan tó yẹ pé ó jẹ́ kápọ̀lọpọ̀ àwọn èèyàn pọ̀ nínú iná kí ló fà iṣẹ́ ò kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe kí ni àwọn àdámọ́ wọn ọkọ̀ àlàlẹ́fà mo wọlé fà àlẹ́bí sọ pé ohun tó fa ohun tí ó jẹ́ káwọn èèyàn pọ̀ tí ó wọ náà òun náà ni ahọ́n wọn ẹnu wọn àti abẹ́ wọn ìyẹn ni pé ohun tó fẹnu kó òfófó ọ̀rọ̀ ẹ̀yìn àbòsí irọ́ èéta ẹ̀gàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹtẹ́ ìpín yẹn máa ń fẹnu sọ ó kó ọ̀pọ̀lọpọ̀ wọnú ná bẹ́ẹ̀ náà wà ní abẹ́ látara ìṣekúṣe ìranù ọ̀fà ohun tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọ kíní ọlọ́run ọba bákan náà ó sùn lè kólókè ní sifatil akhya ẹ rí ìwà dáadáa nínú àwọn ìròyìn tọ́lọ́run bá dásà lẹ́sà ẹni ọlọ́run bá jogún ẹ̀ fún ẹ̀sà ló jẹ́ nínú àwọn èèyàn nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim pẹ̀lú sálẹ̀dù wọn tó dọ́fà àfàwà Abdullahi ibn Amori kọ́lọ̀ kọ́ba ayọ́ sí bàbá àtọmọ ó ní pé lámìyẹ̀kú nàbí sọ̀rọ̀ àlọ́ sọ́nà fàáhìṣà ànábì èsè ń pé ìmá sọ̀rọ̀ tí ọ̀dà má sọ̀rọ̀ ọ̀bàjẹ́ ọ̀làmùtà fàṣíṣà bẹ́ẹ̀ sì ni kìí ṣe tó ṣe pé ẹ máa ń wá káwọn èèyàn máa sọ̀rọ̀ bàjẹ́ fóun tàbí kóun náà máa sọ wọ̀kánì yẹ kó inna min khiyarikum ahsanukum akhlaqa kódà ó ṣàlàyé pé nínú àwọn ẹni ìsánú yín náà làwọn tí wà àwọn bá dáa jù afáwọn ahmad àwọn náà gbára pẹ̀lú sálẹ́dù wọn nítorí lọ́dọ̀ àfa àbò rírọ̀ sọ pé sẹ́mi ìtọ́ àbàlẹ̀ kọ́ sí ni sallallahu alaihi wasallam ó ní mo gbọ́ tí bàbá kọ́ sí mi àwọn muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé khairukum islama ẹni tó jẹ́ ẹni ẹ̀sánú yín lẹ́sìn ahasinukum akhlaqa òun náà lẹ́ni tí wà rí bá da ìdàfákihò nígbà tí ọlọ́run tó bá lágbọ́ yẹ́sì nígbà tí wọ́n bá lágbọ́ yẹ́sì ìwà dáadáa oore ni máa mú wá ìwà dáadáa àǹfààní tó pọ̀ ni máa mú wá ìwà dáadáa yìí sì máa ń sìn ẹni ẹni ẹ̀sà láwùjọ àwọn èèyàn yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣàfẹ́kùn ìwà tí wọ́n bá ní ọwà ìdá wà lọ́tọ̀ pé ah lágbájá ọlọ́mà dáadáa o ọlọ́mà ni máa ń ṣe bẹ́ẹ̀ fún yẹn o èso ìfowó rà àṣàlàyé fún agbẹ́bá gbọ́ bá fẹ́ ṣe ìfowó rà ni ìbẹ́nu kéèyàn lọ supermarket tó lọ́ọ́ ra ìwà dáadáa ni. muhammadu nurse bilẹ̀ husna tanfidhu li amri nabi sallam kéèyàn máa báwọn yẹn gbé pẹ̀lú dáadáa nínú nǹkan tí èèyàn fi ń mú àṣẹ ànábì muhammad sallallahu alaihi wasallam yẹn fi mú sẹ́ni wọn afáà tó bìbí àwọn gbé jáde pẹ̀lú sanadi wọn wọ́n lọ́lá dáa fí àwọn sì dáa wọ́n ní àfáwà bídà sọ pé kọ́ọ̀lá ilé rasulá sàlá àlọ́sàlá ó ń sọ ọlọ́run bá sọ báyìí pé ìtẹ́kìlá eré abudul tayo ọlọ́run ọba wàhálà èso máa kó nta ibi yòówù tó bá wà wà á ti bẹ ẹsẹ yìí àtàlẹ hasanẹta máa fi tẹ̀lé àìdá tó bá ṣe dáadáa tẹmọhúhà yóò máa pa ìdárẹ ọkọọlìkìn náà sàbẹ hasan kó sì máa báwọn yẹn gbé wà tó dáa á ah, ọlọ́run dákun jogún wà tó dáa fún wa ó wọn ní pé yóò níwá o tẹ ipá òun yóò máa fi wà dáadáa ròyìn ọlọ́run ṣàánú wa bí a bá kù sí dákun ṣàtúnṣe wa má ṣe wá lẹ́nu tó yẹ pé alágídí èèyàn má ṣe wá lẹ́nu tó yẹ pé kò sí súnmọ́ má ṣe wá lẹ́nu tó yẹ pé ẹni ìbú èèyàn láwùjọ ṣe wá lẹ́nu eré ni ò ṣe wá lẹ́nu dáadáa ni ò ṣe wá lẹ́nu tíwà rẹ̀ ọ́ dáa ọlọ́run bá ọba aláàánú tó máa ń jogún wà tó dáa fún yẹn tó máa ń jogún wà rere fún yẹn dákun jogún wà dáadáa fún wa jogún wà rere fún wa kò sì jẹ́ kó lè wúlò fún wa má wàá jẹ́ àjọra lójú lórí ẹ̀ ọ̀làlá ìlàhìlọ́lá bákan náà ó sùn lọ́kọ́ lókè yòókè mìzánù ká yawmal qiyamah ẹ̀rí kéèyàn níwà tó dáa kí máa ń jẹ́ kí òṣùwọ̀n èèyàn tẹ̀ tẹ̀wọ̀n níjọ̀gbìdà lòkè yàrá àfa àtẹ́mìdì àwọn náà tún gbà wà pẹ̀lú sálẹ́dò wọn wọn sọ pàdé sí ìdá ó sì lálàáfíà wọn ní àfa àbúdà dáa wọn lọ sọ̀rọ̀ ìpàdé bí i Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé máa ṣe on afikọ́dù fi mizan ẹni mọ́ mi ni yàwó malikiyama kò sí nǹkan kan tọ́wọ́ á jẹ́ pé yín máa ń tètè jẹ́ kí iṣẹ́ òṣùwọ̀n ọmọ olùgbàgbọ́ òdodo tó tẹ̀sùwọ̀n lọ́jọ́ ìwé dàlù kìyàmà min khuluqin hasanin tó tó kéèyàn ní ìwà rere ìwà dáadáa wa inna Allaha la yubghidul fahisha al badiyya torí pọ́lọ́ wọn bọ́ba lẹ́kẹ́lá ẹ máa ń bínú sí ẹni tó yẹ pé ó ń sọkúsọ ẹni tí ò níwà ẹni tí ò níwà ọlọ́ba máa ń bínú sí wọn. ó sùn lẹ́kọ́ lókè yẹ̀já alùkàkọ̀ yìí bá mí tó bá níwà dáadáa yóò fà sábàbí tó fi súnmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam lálùjẹ́nà yẹn ni pé tí wọ́n bá ń bẹ lálùjẹ́nà tiẹ̀ tánàbí ní ń bẹ lálùjẹ́nà tiẹ̀ ó ní jìnnà lé àlùjẹ́nà tí wọ́n wọ̀ látara ìwà tó ní sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam afáà Tirmidhi àwọn náà wọ́n tún gbà wá wọ́n ní pé àfáà wa Jábìrì òun lọ sọ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ ọ̀rọ̀ yìí tí wọ́n sì bá jẹun ló tẹ̀pá sí ní ẹ̀dá ọlá láàfíà pé iná bin ahabbikum ilayya ànẹ́bí ní pé inú ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù nínú yín o tèmi ànẹ́bí nífẹ̀ẹ́ sí jù o wà aqrabikum minni majlisa yawmil qiyamah tí ó sì súnmọ́ mi ní ibùjókòó sí lálùjánnà níjàwé al-qiyamah ahasinakum akhlaqa ẹni tí wà rẹ̀ bá dáa jù nínú yín o àwọn tí wà wọ́n dáa jù wà inna abghadakum ilayya ṣùgbọ́n tẹ́ pé èmi ànẹ́bí bínú sí jùlọ àbọ̀hádàkùn mi ní màjèlésà àyà ọmọdé kìyàmà tó sì jẹ́ pé ó jìnà sí mi níbù ìjókòó sí jọ́gbìdàlù kìyàmà òun náà ni àṣàròòn àwọn àṣàròòn àwọn tó sì pé ọ̀rọ̀ ti pọ̀ gbogbo ìgbà ọ̀rọ̀ ni wal mutashaddiquna àtàwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn mutashaddiqun wal mutafahikun àtàwọn mutafahikun qalu àwọn sàbẹ̀ àti pé ya Rasulullah yóò sọ ọlọ́run bá kọ́dé àlébùnà sàrúnà wàlùmùtàṣàdìkún fáwọn àlùmùtàfàhìkún táwọn onímùtàfàhìkún náà àníbi sọ pé àlùmùtàkàbìrún àwọn tí wọ́n máa ń sì gbéraga ni o ọlọ́run máa sì wálé tí wọ́n máa sì gbéraga afá àtọ̀bàrá ni àwọn náà gbà wá nínú mọ́jàmù wọn mọ́jàmù kẹ̀dẹ́ ẹ̀ pẹ̀lú sálẹ́dù wọn tá àfàlìbánibá jẹ́ ló ń tẹ̀pọ̀ dá látọ̀dọ̀ sálẹ̀ ọmọ sáàd àṣàìdí ó ní pàdé bí i Muhammad sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run bọ́ba àlékè ọlá ìyẹn àdìsí kúdísí ni ọ sọ pé kẹrímun yuhibbul الكرم. على yẹn yóò nífẹ̀ẹ́ àpọ́nlé yuhibbul ma'ali al akhlaq bákan náà yóò sì nífẹ̀ẹ́ ìwà tó da ìwà tó ga wa yukrihu sàfàsífàhà bákan náà yóò sì kóra àwọn ìwà àbàjẹ́ àwọn ìwà tí ò dáa ihsan khulukika iqtida'an bi habibik ahsan khulukika iqtida'an habibika sallallahu alaihi wasallam tó bá tún ìwà rẹ̀ ṣe ó fi jọ ti ànábì Muhammad sallallahu alaihi wasallam ni ó nínú sọ́rọ̀ Bukhari àti Muslim afáwọn anẹ́sì sọ pé káàní nàbí sallallahu alaihi wasallam ahsana nasi khuluqa ànábì jẹ́ nìkan bẹ́ẹ̀ pé òun lẹni tí wà rẹ̀ dáa jù fẹ́ máa jà níyà mi ò tó bẹ́ẹ̀ wà ànábì dáa gan ni gbogbo àwọn ìyàwó rẹ̀ wọ́n mọ̀ pé wà rẹ̀ dáa ọlọ́run dákun jẹ́ àfihàn àjọ tànẹ́bì jẹ́ àfihàn àjọ òun ló dáa jù ó ń sọ ọlọ́run ọba ah ẹni tí wàá rẹ dání o ẹni ó bí rẹ lọ́mọ á abiyamọ àgbà ni Ọlọ́run kẹsì inú mùsùlùmí ni kò sẹ́ni tó yẹ pé yóò bí rẹ ànẹbí lọ́mọ tóun ní òní mọ̀ pé ọmọ ńlá lọ́lọ́run fóun ló fi jẹ́ pé ọmọ ẹyọ kan náà nìkan lẹ́gbọ̀n kọ̀ lábúrò ó tó ó tó ẹgbẹẹgbẹ lọ́nà ẹgbẹẹgbẹ ẹgbẹẹgbẹ ẹgbẹẹgbẹ ọmọ ìtọ́lọ́ ọmọ máa ń jogún fẹ́ lómi ó súná lè kó lókè yẹ̀jẹ̀ á lò kàtàkì tẹ́fẹ̀ ilẹ̀ àdárajà ti sọ emílẹ̀kọ oníwà tó dáa ní máa ń sábàbí kó wà ní ipò tó ga ní ipò ẹni tó já láwẹ̀ tó sì jẹ́ pé máa ń fi gbogbo òru rẹ̀ kírun ànábì lórí bẹ́ẹ̀ náà àti tí afa muslim tó bá gbéjáde afa ahmed bá gbéjáde ní muslim dùn tá afa alibalibá jẹ́ ló ń tẹ̀ pẹ̀lú sálẹ̀lẹ̀ rẹ̀ tó ń jọ́dá black man amori ó sọ pé sẹ̀mí ìṣòro sọ́lá sàlá àrùsàlà bíyà kó mo gbọ́ tó ń sọ ọlọ́run bá ń sọ báyìí pé inna lè mùsùlùmí lè mùsàdìdá ẹ̀rí mùsùlùmí tó jẹ́ nire làyú dèrè kò dárọ́jẹ́ta sọ èmi lè kọ́ wá mi yóò máa dé ipò ẹni tó jẹ́ aláwẹ̀ tí sì máa ń dìde dúró lóru kírun àyà ti là pẹ̀lú àwọn àyà ọlọ́run ọba tí ó máa ká láì sì ṣe yóò súnà kó lè kiri látara ìwà dáadáa rẹ̀ ọlọ́run bó gbé sí pòṣíṣàn yẹn ọ̀kárọ́ mi dọ̀rọ̀ ìbá ti hì àti bí máa ń ṣe àpọ́nlé àwọn èèyàn afa hakim wọn náà gbá wa tá àfa alibálibá àjẹ́ ló dẹ̀gbádùn sí náà dáa látọ̀dọ̀ àfa àbúrò wa sọ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé inna Allaha la yablughu al-abdu bi husni khuluqihi darajata as-sawmi was-salah ẹ rí ọmọ ẹ̀dá ẹrúsìn Ọlọ́run yóò máa látara ìwà rẹ̀ tó ní yóò sì dípò yìí sẹ́yìn tó jáláwẹ̀ tí wọ́n ń kírun nínú ẹgbà wa àti àfa àbúdá ọdún pẹ̀lú sánẹ́dù wọn ìyàwó àṣà sàlàyé pé mo gbọ́ tó ń ṣe Ọlọ́run bàbá kàtà lọ́bẹ̀ ń sọ báyìí pé inna al-mu'mina la yudriku bi husni khuluqihi darajata as-sa'imi li qa'imi ẹ olùgbàgbọ́ òdodo yóò sì máa dé ipò látara ìwà rẹ̀ tó ní yóò máa dé ipò ẹni tó jẹ́ aláwẹ̀ tí máa ń dìde dúró ní gbogbo ìgbà kí n fọlọ́hùn ọlọ́hàpùwà ìwà ni o ìwà lọ́fà ọlọ́dàkùnjogún wà dáadáa fún wa ìsẹ́ni kankan sí pé kò fẹ́ máa níwà tó dáa ṣùgbọ́n látara ẹ̀jẹ̀ ẹni àwọn tó bí wa nígbà míì máa ń nílapa níta bá pàdé nínú ẹ̀jẹ̀ wọn máa ń nílapa pẹ̀lú wa tí pé táwọn ẹbá ṣe nǹkan ẹ̀mí ìtàn tábàlà wọn pé ha eléyìí ò sì yẹ ní o eléyìí ọ̀tọ̀ sí mi ọkọ̀ yẹn ń ṣe báyìí o ṣùgbọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam Allahu akbar ọlọ́run bá dá oníwà ní kódà ọlọ́run fi wọ̀nyẹ pé innaka la'ala khuluqin azim ìwọlé tí wà rẹ̀ fi tóbi jù tó fi ń ga jù Allahu akbar husnul khuluqi huwa al-birr ẹ̀rí kéèyàn máa ní ìwà tó dáa dáadáa nìyẹn o ara pé ètò sí dáadáa ni nínú sọ́yìn muslim àfáàwà nuwas bónú samahani lansori ní àwọn sàbí àdẹ́bì ará Mádínà ni ó ní pé sàǹtì rọ̀ṣọ́lá sàálà sàmì lè dọ́dọ̀ wà lẹ́yìn fún mi mo bí ìlọ́wà níbi àwọn sàṣọ nípa rere àti ẹ̀ṣẹ̀ kí èèyàn máa wà rere kí èèyàn sì máa ṣẹ̀ṣẹ̀ fàkọ́ọ́lẹ̀ níbẹ̀ rú àdédọ́ wa sọ pé rere ń tiẹ̀ o ó súnà lè kó lókè òun náà ni kéèyàn níwà tó dáa téèyàn bá níwà dáadáa eré ọmọ jáde lára rẹ̀ nǹkan eré ọmọ jáde lára rẹ̀ wà ní ètùmú máa ha káfí sọ́dẹ̀ríkà ọ̀kàrí ìtàgé tẹ̀lé tí wọ́n náà fi kórìíra káwọn èèyàn bọ̀ níbẹ̀ ó súnú lè kó lókèdè ní ìlú alákú wọ́tí lè mà téèyàn bá ni bí máa ń jẹ́ ìtọ́ka nípa pé ìgbàgbé yẹn láti fún ìgbàgbé yẹn kó ṣọ́ǹgì dáadáa téèyàn bá níwà tó dáa yóò fà kí ìgbàgbé yẹn ṣọ́ǹgì dáadáa àfa àtẹ́mìlì àwọn gbà wà pẹ̀lú sánẹ́dù wọn wọ́n sọ pàdé sí ìdá ó sì lálàáfíà wọ́n nípa àfa àbúrò wọn sọ pé ó ń sọ ọlọ́run bá ti kàdá lámọ́ ẹni tí ìgbàgbọ́ rẹ̀ péjú náà àwọn olùgbàgbọ́ òdodo ahsanuhum khuluqa òun náà lẹ́ni tí wàá rẹ̀ bá dájú wa khiyarukum khiyarukum li nisa'ihim ẹni tó jẹ́ ẹni ẹ̀sà nù yín òun náà lẹ́ni tó jẹ́ ẹni ẹ̀sà sáwọn ìyàwó rẹ̀ khuluqa níwà níwà dáadáa lọ àkùbọ̀ ẹni tó tara ìwà tí ìwà tí bá ń wò sáré ìyàwó rẹ̀ tàbáwọn ìyàwó rẹ̀ ló di tàmí pé sóníwà ni àbúrò ní àbí èsóníwà ẹ lọ bí àwọn ọmọ rẹ̀ bó ní ṣe ṣe pẹ̀lú àwọn ọmọ báwọn ọmọ bá ṣe ròyìn ẹ̀ sí ló di tàmí pé sóníwà dáadáa bí òníwà wọ́n tọ́wọ́ ipa bá dọ́dọ̀ àwọn ọ̀kan náà méjèèjì àdọ́dọ̀ àwọn ìyàwó àwọn ìyàwó ń ṣe ẹ̀ ẹ̀ à lórí ọkùnrin tá a fẹ́ mọ̀ pé bóyá sóbì kan ní ìwà ẹ lọ ọ̀dọ̀ ọkọ rẹ lọ bí ọkọ pàápàá tọkọ bẹ́ẹ̀ ti sọ pé ah, tó ọlọ́run bọ́ ó sáti gbé mi kò ní ọlọ́run jẹ́ gúnlẹ̀ láyọ̀ àwọn ah, obìnrin ọ̀hún pọ̀ ya tún wà rẹ sí torí pé ẹni tó lè ròyìn rẹ jù òun náà lọ́kọ rẹ ìwọ ọkọ náà ẹni tó lè ròyìn rẹ jù náà nìyàwó rẹ o ẹni tó jẹ́ ní ẹ̀sà jù ní ti ìwà òun náà lànà ibi Muhammad sallallahu alaihi wasallam ànábì sọ pé ní ẹ̀sà nù yín ní ìwà òun náà lẹ́ni tó bá ṣe tí bá ń wà dáadáa sáwọn ìyàwó ẹ̀ ọlọ́dàkùn sí wa ní oníwà dáadáa o sáwọn ìyàwó wa àfáà Tirmidhi wọ́n tún gbẹ́gbẹ̀ wá mi wa tí wọ́n ìsọpá di sí ní ẹ̀dá látọ̀dọ̀ yàwáṣà sọ pé oríṣi ọlọ́run bàtí kàtọ́ ọ̀nà bẹ̀rù sọ báyìí pé iná mi náà kí wọ́n lè lè mọ̀ mí nínà yìí màánà dájúdájú nínú àwọn ẹni tí epo pé nígbàgbọ́ jù nínú àwọn olùgbàgbọ́ òdodo asánà hàn mọ̀kọ́ ló kọ òun náà làwọn tó pé wà wọn bá dáa jù wọ àlùtòfò hàn bí àléyìí wọ́n sì jẹ́ nìkan sí pé wọ́n jẹ́ oníṣòro wọ́n jẹ́ ọláàánú wọ́n jó níwà pẹ̀lẹ́ káwọn aráalé wọn yẹn náà níyàwó náà la hawla wala oore màlélẹ́ yìí tọ́lọ́run bá ní kémi àti ẹ̀ kájọ wà nú ẹni tó ṣe pé àwọn ìyàwó wọn máa ròyìn wa pé oníwà pẹ̀lẹ́ léèyàn a sì wà pẹ̀lẹ́ léèyàn aláàánú léèyàn ìyẹn láàánú lójú oore ńlá ni o tọ́lọ́run bá ṣe fẹ́mi àti ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ mo ti ṣàlàyé kò sí fowó rà lọ́jà o bẹ́ẹ̀ sì ni kò sí supermarket yìí ó ti bà ọlọ́run bá ní máa ń jogún ẹ̀ fún yẹn látara oore tó bá fẹ́ jẹ́ kí èèyàn rí bẹ́ẹ̀ bákan náà èyí tí ẹ bá bẹ lọ́run bá sí àti tí ẹ náà bá tún gbọ́nú wá sí yóò máa jẹ́ kó yípo díẹ̀díẹ̀ tí wà yẹn fi bá tẹ̀gbẹ́ mu tàbí tó fi tayọ tàwọn ẹgbẹ́ èèyàn bákan náà min husna khuluqihi sakana fi ahlil janna látara tí yẹn bá ní ìwà dáadáa èèyàn ajẹ́ nìkan tó yẹ pé ibi tó ga jù lálùjẹ́nà lè ó di sí afa Abu Dawud lọ́gbà wà pẹ̀lú sanadi rẹ̀ sọ pé àdìsí náà lálàáfíà ó ní àfa wà Abu Umama ó ní pósí ọlọ́mọba tí kàtàlà bẹ̀rù ana zahimun bìbẹ́ tí ń fi rọ́bà délé jẹ́ nà èmi jẹ́ nìkan tó ṣe pé èmi ní fún ọ̀ǹtọ̀hún nígbìyànlé ilé kan nínú lálùjẹ́ nà ní máa ń tàwọn kalimiro a fẹ́ǹtẹ́ pé ọba fi fàǹfàálẹ̀ wọ̀nyí kánà mọ̀ ṣe kọ̀ kódà kó ṣe pé ọlẹ́tọ̀ sí fàǹfà náà wọ́n ọbẹ̀ fi wọ́sọ̀ jẹ́ nà ilé kan ní àárín àlùjẹ́nà lèmọ̀ táwọn kalẹ̀ kẹ́dìbà fẹ́ tó bá fi rọ́ọ̀lẹ̀ ọwá jìnà sírọ́ ìwọ obìnrin ọwá jìnà sírọ́ ìwọ ọkùnrin ọwá jìnà sírọ́ ìwọ bàbá ọwá jìnà sírọ́ ìwọ ọ̀yá ọlọ́run bó lè bá fi ọ́ sí àárín gbùngbùn àlùjẹ́nà wàyín kánà máa zìhà kódà kí èèyàn máa ṣàwàdà kí èèyàn máa pàrọ̀ ọ̀bẹ̀bẹ̀ ti fi àlà àlùjẹ́nà bákan náà ilé tó ṣe pé òun lọ ga jù lálùjẹ́nà ọlọ́run àníbi ló fún fẹ́ni tó bá tún ìwà rẹ̀ ṣe tíwà rẹ̀ dáa eléyìí òun náà ni ìwà tí wọ́n ń fẹ́ wa tó ikú tọ́lọ́run bá ní pé ká ní ìwà ọlọ́run bá látara àánú rẹ̀ ká sì wà ní ààyè tó ga lálùjẹ náà àwọn ń ibi tí a bá kù sí nínú wa ọlọ́dàkùn ṣàtúnṣe wa o ibi tí a bá kù sí nínú wa ọlọ́dàkùn ṣàtúnṣe wa o ìgbé wa wọ́ dáa yá jẹ́ nìkan tó yẹ pé a bá òun yẹ pé pẹ̀lú wà dáadáa nínú kẹta fi wá mọ̀ ìwà kejì èyí tí a tún máa gbéyẹ̀wò òun náà ni arifq fi mu'amalati nnas pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí yẹn bá ń bá wọn yìí ṣe ọ̀la ti ń bẹ́ńbẹ́ àyè fadlu rifqi fi mu'amalati nnas ọlá ti ń bẹ fún kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí yẹn bá ń bá wọn yẹn ẹ̀yìn èèyàn mi eléyìí àkọlé mi náà tún ni tàǹdí bùkátà sí ká ní ògbà àtàbà ti jẹ́ mùsùlùmí arifqu min sifatil mu'minin ìmáa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní inú wa olùgbàgbọ́ òdodo ni ọlọ́run bọba lè kẹ́ra sọ fún wa ní sọ́wọ́tò mọ̀ ayídà pé yáyá lẹ́dí náà mọ́nu ẹ̀yin olùgbàgbọ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo máa ń yẹ tẹ́tẹ́ mi nǹkan màá dé ní ẹni yóò tó bá sọ pé wọn ò ṣe ẹ̀sìn ìsìláàmù mọ́ ẹni ọba kò ní ẹ̀sìn rẹ̀ fàṣàfà yá àti ìlà òbí kọ́ omi ọlọ́run bó padà gbá àwọn ìjọ kẹ́nìdé yuhibbuhum ọlọ́run bó nífẹ̀ẹ́ wọn yuhibbuna àwọn ní òsì nífẹ̀ẹ́ ọlọ́run àdìlẹ̀ tí náà lẹ́nu mọ̀mìnínà mọ̀mìnín àwọn ẹni táwọn wí wọ́n máa ṣe wọ́n máa yẹpẹ ara wọn láàrin àwọn olùgbàgbọ́ òdodo wọn ní wọ́n pa àwọn jẹ́ nkẹta ṣùgbọ́n àwọn àìzẹ̀tẹ́n alẹ́lẹ́ka àfẹ́rí ṣùgbọ́n wọ́n sọra wọn dèyìn bàbàrà lọ́dọ̀ àwọn kèfèrí bẹ́ẹ̀ ni yujahiduna fi sabilillah wọ́n máa jáwé sójú ọ̀nà ọlọ́run bá wọ́n la yakhafuna lawmata la'im wọn sì ní wo ebú ilé ebú dhalika fadlullahi yutihi man yasha eléyìí lájùlọ ọlọ́run ọba tí sì máa ń fẹ́ni tó bá wù ọlọ́run wá sí ọ̀nà àlẹ́ ọlọ́run ọba ọba tó gbáàyè ni olùgbàyè lọ́lọ́run ó sì jẹ́ olùmọ̀ àyà yìí ibi tá a fẹ́ lò ní adillatin ala yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo arifko zayyinu linsanu wala yushinuhu ẹ̀rí ẹni ọba jẹ́ pé ń sùúrù sùúrù àbí ká sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ì máa ń ṣàtúnṣe ọmọ ẹ̀dá ènìyàn ni o ì máa ń ṣe ọmọ ẹ̀dá ènìyàn lọ́ṣọ̀ọ́ kì í ba ọ̀ṣọ́ ọmọ ẹ̀dá ènìyàn jẹ́ nínú sọ ibùkọ́ àti mọ́sí ìyá wáyé sà sọ pé ìstáàdánù ráàtò mílẹ̀ yahudi alánàbí ẹ̀sẹ̀lẹ̀m àwọn ikọ̀ kan nínú àwọn yahudi wọ́n jẹ́ nìkan tí wọ́n gbà wọn dáwọ́dá alánàbí ẹ̀sẹ̀lẹ̀m fàkọ́ọ́lù wọ́n wá sọ wáyé pé àsámù àlẹ́yíkà òfò kọ́ máa jẹ́ tiẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún anábì lẹ́nu wọn lọ́hùn. fàkúltù ìyàwó sàlọ́n wá sọ wáyé pé báyìí àlẹ́yìnkùn sáàmù wà láàánẹ́tù òfò ni ó máa jẹ́ tiyín náà aburú ni ó máa jẹ́ tiyín náà ègún ni ó máa jẹ́ tiyín náà fàkọ́ọ̀lù mo pèrè aisha inna allaha rafiqun ọlọ́run ọba ọba onípẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o yuhibbu rifqa fil amri kullihi ó sì nífẹ̀ẹ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi gbogbo àlámọ̀rí pátá qultu ìyàwó sàṣọ pé òun sọ báyìí pé awalam tasma' ma qalu ìrẹ́ ànẹ́bì sọ gbọ́ wọn sọ fún ni ànẹ́bì sọ pé qultu wa alaykum síbí mílẹ̀ sọ fún wọn pé wa alaykum ó ti sọ bẹ́ẹ̀ fún wọn nínú wa ti muslim ìyàwó Aisha ṣàlàyé nípa pé ó ń sọ ọlọ́run bá túbọ̀ àtọ́lá dọ́dọ́ pé yá Aisha mo pèrè Aisha iná ńlá àrọ̀ fi èkó ni dáadáa ọlọ́run bọ̀ bọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o yòhébù rìfkọ ó sì nífẹ̀ẹ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ̀nyí ohun tí àlọ́ rìskì ó sì fún ohun tá à ń pín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó fún mọ́lá yóò tẹ àlàlẹ̀ ọ̀nà ohun tí ò fún agídí kíyàn làǹlà gidi sí nǹkan ọlọ́run bá fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní nǹkan ó fún láṣeyọrí ní ohun tó ṣe pé agídí ò sí ò lè nírú ẹ̀ ọ̀mọ́ aláyé ń pe alàmà sí wa kódà ohun tọ́lọ́run bá fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀fẹ́ fún nǹkan àmín azeez kòkó lo ọkọ̀ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀wò orí ni kò sí èyí máa burú wá fa muslim ó ṣàlàyé fún wa pé ìyàwó aisha ṣàlàyé pé ànábì tí kà sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ pé inna rifqa la yakunu fi shay'in illa zana ẹ̀rí tá à ń pè ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ òní wà nínú kankan àfi kó ṣe wàlá yóò ń za òun lè ṣe yìí ìlà ṣáàna kò sì ní jáde kó nbí kankan àfikọ́ ba nǹkan ọ̀hún jẹ́ ẹ̀yìn ẹ̀yẹ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ wa o tá a bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bí alámọ̀rí yóò ṣàtúnṣe ọ̀pọ̀lọpọ̀ nínú sẹ̀mí ayé wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn alámọ̀rí ní bẹ lónìí tó ṣe pé tí wọ́n bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí alámọ̀rí rẹ̀ kò ní burú ju bó ti yẹ lọ àtúnṣe yóò gbé yóò buwọ́ bá ṣe ní pẹ̀lẹ́kùtù Allahu yuhibbu rifqa kódà ọlọ́run bá tún nífẹ̀ẹ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan nínú tírímìdì wọ́n ṣàlàyé fún wa pẹ̀lú sánẹ́dì rẹ̀ ó ti bá jẹ́ ló ń tẹ̀pọ̀ da ó lálàáfíà pé afa àbúdà dáa sọ pé anabi muhammad sallallahu alaihi sọ pé mọ̀nì ọmọ tí ya haddahu min rifqi ẹni yóò tọ́lọ́ bá fún un ní nkẹ̀kẹ́ nínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fàkọ́dé wọn ti a haddahu min al-khayr ó ti fún un ní nkẹ̀kẹ́ nínú rẹ̀ o àwọn ẹni hórí ma haddahu min rifqi ìṣùgbọ́n tọ́lọ́ bá ṣe é léèwọ̀ fún ìkankan nínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fàkọ̀dẹ̀ hóre mahadum homini lọ́kọ̀ yìí ó ti kọ ó ti ṣe é léwọ̀ fún ìkankan nínú oore láti mọ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ téèyàn bá ṣe ní sí ní ẹ̀lọ́ yóò sì jẹ́ téèyàn sí afa ahmad àwọn náà ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí Albani ṣe bá jẹ́ inú tẹ̀pẹ́ àdìsí náà ẹ̀dá inú mùsùlùmí dùn wọn wọ́n ní ìyàwó aṣọ ṣàlàyé fún àdìbí àwọn sọ́dọ̀ ó sọ fún ìyá aṣọ wáyé pé ya Aisha tù ìrẹ́ Aisha èrò fókè máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òfin iná lọ́ọ̀ ìdàrọ́ dàbí hàlì bẹ́ẹ̀ tì ní kọ́yọ́rọ́ tọ́lọ́run bá gba dáadáa lérò fún ará ilé kan ó gbòòrò orí kàn wọ́n dálà humala bàbá rifki yóò tọ́ka wọn sí ilẹ̀kùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́kùtù pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn máa lọ sẹ̀mí ayé afárá tí mi dé àwọn náà ṣàlàyé fún wa wọn ní abdullahi ibn masud sọ pé ó ń sọ láwọn bàtí kàdọ̀là ń bẹ ń sọ báyìí pé ala ukhbirukum bima yahrumu ala an-nar ǹjẹ́ wàá ń ṣàlàyé fún yín ẹni tó ṣe é léwọ̀ láti wọná a ó bì mọ́ ń tà àrùmọ̀ àléyìn náà ẹni tó ṣe pé wọ́n ṣe é léèwọ̀ kí ni ó gbà lálejò òun náà ni ala kulli qaribin hajjinin sahlin wọ́n ṣe iná léèwọ̀ láti jẹ́ pé kó jó owó ń tọ̀ gbogbo ẹni tó wáyé pé bá máa ń wá súnmọ́ fún yẹn ó sì rọ̀ ẹni bẹ́ẹ̀ ó ó sì rọ̀ àfáà ó sàlàyé pé àfáà náà sọ bẹ́ẹ̀ pé ànábì pé mọ́ yóò rọmọ rífkọ́ yóò rọmọ lẹ́kọ̀ọ́ ẹni yóò tí wọ́n bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ léèwọ̀ fún àjẹpọ̀ orin náà ṣe léèwọ̀ fún ọ lọ́kọ̀ọ̀kọ̀ ọlọ́run dákùnjẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọnú sẹ̀mí ayé wa o yá gba yá wà nínú ẹni pé yóò níwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú wà wa afa Bukhari wọ́n ṣàlàyé fún wa ní sọ̀hí wọn pé afa àbúrò sọ pé rábáwá oko kan òun lọ́ mà tọ̀ sí mọ́sálásí nígbà ó sì tọ̀ sí mọ́sálásí àwọn èèyàn wọ́n bá dìde sí wọ́n jágbe mọ́

pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ti máa mọ wa nù inú sọ Bukhari àti Muslim fáwọn alẹ́ tó sọ pé ànábì àmọ́sá aláàsán sọ pé yẹ́sìrò ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ̀ látọ̀ àṣírò ẹ máa máa lè máa wòyàn ọ̀bá ṣèrò ẹ máa fáwọn yẹn ní èrò dáadáa ni wọ̀ látọ̀ ní ṣèrò ẹ máa máa láwọn yẹn sá. bákan náà ìyàwó àìsàn ti ṣàlàyé pé mọ okó yìí ọ̀rọ̀ ṣúlẹ̀ṣẹ̀ aláàṣẹ lámbáyé fàyín kánà èsì mọ̀ tá ìpẹ́sẹ̀ ní kánà abádùn nẹ́ẹ̀sì mi nìhun a jẹ́ pé ó jìnà sí nǹkan náà wà má à ń takọ̀mọ̀ wàsúlà sọ́là ní nọ́ọ̀sì yìí ilà tuntahaku hurmatullahi fayantakumalilahi bẹ́ẹ̀ alẹ́bí amọ́sà aláṣánà kì í gbèjà ara o tí wọ́n bu abojú abimú abire kì í bínú ìgbà tí máa ń bínú náà tí bu ẹ̀sìn ọlọ́run tó bá pẹ́ sìn ọlọ́run ọba ànábì tó máa ń bínú nínú oore ni tọ́lọ́n bá kéèyàn ní ìwà pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́ kùtù ọlọ́run dákun já wà ní tí ó níwà pẹ̀lẹ́ o tí wà náà ti pé bá a ṣe sọ pé ẹni ọba ní ìwà ìwà rere ìwà dáadáa tí wọn bá tún wá fi rí kòkun pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí ńlá orí ìyẹn di púpọ̀ ọlọ́run dákun jogún ẹ̀ fún wa yóò sì ta ọba jogún ẹ̀ fún wa dákun gbà níjọsìn lọ́wọ́ wa má jẹ́ ìjọpa akẹ́ni lásán láì jẹ́ pé bóyá ànígbàládá lórí ẹ̀ ní àwọn àlàdá ní kákọ́dé ìbí ìsìn ni a tún máa dúró lénìí pẹ̀lú àánú ọlọ́run ṣùgbọ́n kí n tó máa lọ inú sọ Bukhari àti Muslim kan máa gbàgbé pàdé sì ní gbajúmọ̀ pé àfa àbò òyìnbó ó ṣàlàyé pé níbi àmọ́sá sanu pé lẹ́sẹ̀ ṣẹ̀dí lórí sọ̀rọ̀ à yìí ṣe alágbára o lẹ́yìn tó wáyé pé bá lè jà ó lè dá wàhálà alẹ́ òun kọ́ lálágbára innama ṣẹ̀dídú ẹni tó jẹ́ lágbára alladhi yamliku nafsahu inda al-ghadabi òun náà lẹ́yìn pé ó fún ẹ̀mí ara rẹ̀ ó fún níjànú nígbà tí bínú bá dé ibi tó yẹ kó bínú sí ọlọ́run bò jẹ́ òbínú síbẹ̀ láàáwùlà ọlọ́pọ̀lọpọ̀ ìlànà ara wà dáadáa ni òbí òníwà rẹ̀ ni ọmọ gbé bínú mi ẹ bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lẹ́nìí ọlọ́run bá kó sí wa nínú tí pé yóò máa rí bínú yóò sì máa rí gbé mi ọlọ́run dàpọ̀ má jà má sì wá lẹ́nu tí pé yóò rí bínú yóò torí pé ìbínú kìí mú nǹkan kan wájú pé ẹ máa ń padà kó bá ẹni tí máa ń ṣe lọ ni gbogbo bí yòówù tá a bá ti ń gbọ́ wa ká mọ̀ pé kéèyàn jẹ́ oníwà rẹ kéèyàn jẹ́ oníwà pẹ̀lẹ́ kéèyàn sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kùtù kéèyàn fi máa lo sẹ́mi ayé rẹ̀ orí ńlá ni o ṣùgbọ́n kéré mẹ́rin tọ́lọ́ bá máa ń jogún ẹ̀ fún àwọn tọ́lọ́ ń jogún ẹ̀ fún oríire ká múra sí i ká má jẹ́ ọbọ́ ká mójútó àwọn tá a bá tì ní ẹ̀dá pẹ̀yà mójútó káwa ní ọ̀sàtúnṣe ìsẹ̀mí ayé wa kí wọ́n máa fi wà rere kí wọ́n máa fi ròyìn wa irú èyí kọ́ sójú ọlọ́run bá ní máa ń jogún ẹ̀fẹ́ dà nígbà tí èèyàn bá ti tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tá a ti jogún bá lọ́dọ̀ àwọn òbí wa èyí a bá tún tọrọ sí ọlọ́run bàbá àlekẹ́ ọlá yóò jẹ́ wúlò fún wa ọlọ́run kò sọ wá lẹ́nu tẹ́ pé bá máa ṣe fi ìsìlámù owó yẹn ni kó máa fi ìwà òye rẹ̀ kí méjèèjì ó lè jọ kó rẹ̀ ní wàlùjẹ́ náà torí pé arákùnrin kan tí wọ́n lọ́ọ́ fẹjọ́ rẹ̀ sùn arábìnrin kan pé ẹni yìí àwọn ará àdúgbò rẹ̀ wọ́n ní máa ń kírun máa ń gbá ẹ̀ máa ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ìwà tí ọ̀dá ń bẹ pẹ̀lú ẹ̀ ànábì ni wọ́n lọ fún ní òpin ní ọwọ́ ìdí ní ọwọ́ ṣùgbọ́n ẹni tó ṣe pé wọ́n fi wà lórí ròyìn ẹ̀ látara bó ti ló ti ń ṣe ànábì ni pé ẹ bá ń fún nírò àlùjànnà ní ọwọ́ pé pé látara wà ìwà iná ẹlẹ́sìn ẹ̀sìn iná níwà méjèèjì ni ìwà lẹ́sìn ẹ̀sìn níwà èèyàn ṣàdédé lè ní ìwà lásán láì má lẹ́sìn mọ́ tó bá níwà tí ò lẹ́sìn àṣàràṣà ni tí ẹ̀ bá jẹ́ kó bá lẹ́sìn náà tí ò níwà orí gbígbé gba ó àfi kíyàn ní méjèèjì ìbẹ̀lọ́hùn kọ́lọ́n bàbá lọ́kọ́lá ó sì jogún sùlámù fún wa kó jẹ́ ká níwà rẹ̀ mọ́ ó sì jọ́lé wúlò fún wa innahu ala dhalika qadir wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh